àádọ́ta mílíọ̀nù làwọn ajínigbé tó jí àwọn akẹ́kọ̀ọ́ fásitì Taraba ń béèrè fún mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà fifty million naira làwọn ajínigbé kan tí wọ́n jí akẹ́kọ̀ọ́ léèwé fásitì Taraba Federal University tó wà lágbègbè Wúkárí nípínlẹ̀ Taraba ń béèrè fún kó tó di pé wọ́n máa tú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sílẹ̀ láhàámọ́ wọn àwọn akẹ́kọ̀ọ́ méjì tí wọ́n wà láhàámọ́ àwọn ajínigbé náà ni omidan Obianu Elizabeth àti Joshua Sàdáúnà tí wọ́n jí gbé nínú ọgbà iléèwé wọn ní nǹkan bíi aago mẹ́wàá àṣálẹ́ ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2024 yìí alukoro àgbà fún iléèwé náà abilékọ Ashu Agbu tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́jọ́ àìkú Sunday ọjọ́ keje oṣù kẹrin ọdún yìí sọ pé àwọn ajínigbé náà ti pè ohun tí wọ́n sọ ni pé ẹni tó ní ilé oúnjẹ ìgbàlódé táwọn ti jí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà gbé làwọn fẹ́ jí gbé gan-an ṣùgbọ́n nígbà táwọn kò bá a níbẹ̀ làwọn ṣe kúkú jí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbé sá lọ láti fi pàrókò sílẹ̀ dè é mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà lówó táwọn ajínigbé náà ń béèrè fún lọ́wọ́ àwọn aláṣẹ iléèwé ọ̀hún wọ́n sì tún ṣèlérí pé àwọn sì máa tún padà wá jí ẹni tó nílé oúnjẹ ìgbàlódé náà gbé láìpẹ́ yìí ṣá o àwọn aláṣẹ iléèwé ọ̀hún àtàwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ti ń lọ káàkiri ìgbèríko pàápàá jùlọ nínú àwọn igbó tó súnmọ́ iléèwé ọ̀hún láti wá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé yìí kí wọ́n lè gbà wọ́n sílẹ̀ láhàámọ́ àwọn ajínigbé náà alūkkóró ní ìdánilójú gidi wà pé láìpẹ́ làwọn akẹ́kọ̀ọ́ náà máa gba òmìnira adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́